والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبني فرعب أتسمعني أطرع لكي كلمة جارة فرمي صلى الله عليه وسلم أن ترى بعد ما تكهدوا ربنا سألكم جانبي بني سألكم الله àti aráyé rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ lọ́n kí àwọn aráyé rẹ̀ sàṣàlámù lẹ́yìn tí a kíra ní títà àdéhùn ẹ̀kà fún insha Allah rahman a ma kíra wọn ọgbà ìjẹ́nà kan àbáṣe ìkú àkú oríire wípé a sọ ríro orí ọlọ́mọba pẹ̀lú ẹ̀dà kò fi ti síbi owó kò sí ti síbi yìí Ànábì sallallahu alaihi wasallam ní hadith Abi Hurairah wal hadith muhammadu fi sahih hasan sọ wípé man yuridillahu bihi khayran yufaqihu fi din ẹ̀nà náà bá rọrọ èrò pẹ̀sìn ni ó di òye ọ̀sọ̀kúrò rẹ̀ ọlọ́pàá jẹ́ ọmọ àsìkò lẹ̀ láti lè bàbá lékún ní àgbòyé ẹ̀sìn lọ́mọdé arápadà sí igbó gbogbo táàmù sílẹ̀ láti wákọ́ lọ́wọ́ba lọ́nbá ní gbọ́wù ní ìjẹjọ́ a ń sọ̀rọ̀ nípa bí ó ṣe jẹ́ wípé ikú ẹ̀dájọ́ ẹnìkọ̀ọ̀kan wá nínú ìyá wa pọ̀tàsí foundation tí bricklayer náà tí a ń láàrín àti àfẹ́ máa lé blọ́ọ̀kù wọn lé lórí amẹ́rìwá lórí rẹ̀ wàhádà já àfi sahih ìdàmà muslim hadithi hudhaifa ibn usaid radiyallahu ta'ala arda a sì tí máa hadithi yékéyéké àtàwọn nǹkan kọ̀ọ̀kọ́ tí mẹ́rin rẹ̀ ṣùgbọ́n ní èdè ẹ̀dá gan táwọn wí gan nígbò ní bíbẹ̀rẹ̀ ìjẹ́dà gan bẹ̀rẹ̀ pẹ̀lú ṣé ẹ̀yìn oṣù kan nínú ìgbà tí ọkọ̀ àtọ́bí ti papọ̀ ni àbọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ mẹ́ta àbòsù àbí ọjọ́ àbí nkankan bákanáà káwá láti wá mọ̀tẹ́mì táà mọ̀ pàtàkì ẹ̀kọ́ táà fẹ́ lóbi mímọ̀ àsìkò yìí a wà á wò wípé ẹ̀rùsàsẹ́lẹ̀ mọ́ ń pàkíyèsí gbogbo ẹ̀ fẹ́ lóbi pé kọ́ wáyà àrídọ́mà rẹ̀ lẹ́ kí ló fà Naam. Ànábì sallallahu alaihi wasallam ó di ó yé wa pẹ̀lú kúntà àtàmà tó sì fẹsẹ̀ rinlẹ̀ kọ́dà kó tó di wípé a ma ń ṣe ìtẹ́bí yẹn kan ó délé ayé lọ́nàbí sallallahu alaihi wasallam lọ́nà bá ti kọ́ láwọn ẹ̀kọ́ yìí láti ìgbà tí ọkùnrin àtóbìnrin bá ti papọ̀ o ní ìsẹ̀mí èèyàn ti bẹ̀rẹ̀ tọ́rọ̀ bá ti ṣe àmì sí ṣùgbọ́n nǹkankan bẹ̀ta àtẹ́ká gbóyí hayatu yàtọ̀ sí rúrù ìsẹ̀mí yàtọ̀ sí gbà tí èèyàn mìíràn lànàbí fi ń lo jámùrù ìnà àhàdàkùn yújìmọ̀ òfàlùkù ẹnì kọ̀ọ̀kan ọlọ́run kẹ́dà rẹ̀ jọ ó ní ìgbé àti bẹ̀rẹ̀ lẹ́tà látàtàkì ti ṣe á ní ìbẹ̀rẹ̀ lẹ́tà wá yàtọ̀ sí bàtà mi mímí ọmọ orí yọ́ ma yí sí yọ́ ma yí sọ̀rọ̀ yọ́ ma yí gbáyọ́ ma yí sáwọ̀ ṣùgbọ́n òbí àtọkùnrin tẹ́ bá ti papọ̀ láàsí yà máa mẹ́lẹ̀ òṣùgbúlà awwal láti ọ̀sẹ̀ àkọ́kọ́ ní ìdẹ́dà ti bẹ̀rẹ̀ a sì sọ pé níbi nǹkan ọmọkùnrin náà wọ́n ti ya gbogbo bí yóò ṣe rí bígbà tí ẹ̀yà plan àti ẹ̀yà foundation tí ó jẹ́ ṣe foundation kalẹ̀ káàkiri amẹ́rin rẹ̀ wà níjẹjọ náà afisa ni wọ́n rán màláíkà sí ní ọ̀rọ̀ kọjá kí ni màláíkà wọ́n máa kọ́ àsàlàyé rẹ̀ ṣùgbọ́n ní èní táà ti mọ̀ wípé kò dìgbà kan kí ẹ̀dá ó tó bẹ̀rẹ̀ ìgbàtọ́kún àtọ́kún bá ti sókò ìlọ́bẹ̀rẹ̀ àwọ̀ àpàrà sí bí ẹ̀kọ́ ìpìlẹ̀ tàbí sallallahu alaihi wasallam tọ́kọ́ wa yí ayé adìyí ni àyíwó inú àpòbímá àmìwá ní ẹnìkọ̀ọ̀kan wa ya fẹ́ ní ìyàwó kọ́wọ́ ìyàrí ilẹ̀ dọ́mà rẹ̀ bákan náà obìnrin kọ̀ọ̀kan tó bá fẹ́ lọ́kọ kọ́wọ́ bàbá rẹ̀ ilẹ̀ di ọmọ rẹ̀ pàtàkì ilé ọ̀wà tí ìyé wa Ànábì sallallahu alaihi wasallam tọ́nà wa ránṣẹ́ òǹgan wa pọ́n nútúfà lè nútúfà náà lómi tí ń jẹ́ ìlara ọkùnrin yẹn àti tí ń jáde lára obìnrin wala alli yasukukum ila ma kharaja ibn majah fi sunan وكذلك أخرج إمام الدارقطني من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها النبي صلى الله عليه وسلم من حديث وعائشة أني تخيروا لنطفكم تغيروا لنطفكم وانكحوا الأكفاء كفاء وانكحوا إليهم إنه رواية اختاروا لنطفكم المواضع الصالحة حديث مين لكن هذا الحديث حديث ضعيف nítorí ọ̀fẹ́ sáré lọ bẹ̀rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ń lò pé wọ́n ní àdúgbò ní ìyá wọ́n fọ̀dọ̀ rọ àdìmẹ́n kọ́ọ̀lù wọn máa fọ̀dọ̀ àdìmẹ́n ya Rasulullah kọ́ọ̀lù almar'atu saliha fil manbiti su ọgbọ̀n búrọ́sì mọ́ ń lò dáadáa ní tó ń ìmáàmù májá gbàwá ìmáàmù tàrùkùtù ní gbàwá ó ń se ọlọ́n ní ìtààrù ìtàfẹ́yẹrù ìwáyà kàbọ́ nínú tọ́fikùn ibi tẹ́ ẹ bá fẹ́ kí omi ara yín ọ bọ́ sí ẹjọ́ jẹ́bi tí ó wù ẹ̀yìn náà wọ́n kìrìl àkìfáà ẹn tó bá máàkì inú obìnrin ẹfẹ́ wọ́n kìfú ilẹ̀ ihim bẹ́yìn náà bá fẹ́ fọmọ yín lọ́kọ ẹjọ́ bá ọmọbìnrin yín mu hadithi ẹ̀ ti clear àtàtà fi gbíra wọ́n sí kẹtẹ́ sẹ̀rẹ̀ lórí àyíkẹsì ẹnìkan ọkùnrin ọparí ui bs wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ masters wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó gba phd wọ́n ló fẹ́ níyàwó ìgbà tí ó wà níyàwó ìkùrẹ́ nìkan náà tí a jọ kẹ́kọ̀ọ́ wọ́n sábà rí sí bí ọmọ yìí olóbi lókù ọ̀dọ́ wọn lọ sí bí ọ̀wọ́ àmọ́ kankan ní ògbèsí ayé ju bóòlá se é pa obìnú àpò bóòlá ní ṣe é sa ìgbóró gìtútù jáde bóòló ṣe di gbígbẹ bóòló wọ́n se wá ma kó fáwọn àwúṣá tí lè kó lọlẹ̀ àwúṣá kò sí tó yé sí pìtì bá lọ́nà kò sí ayé ẹwà ní àforí àfọrùn ohun àti phd ọ̀dà iná ẹ̀mí ọ̀rọ̀ wọn papọ̀ láti má bà á da abúlé àkọ́kọ́ àti abúlé ẹ̀kejì kọ́ mọ́ bà á dàrú abẹ́bí so abúlé pọ̀ tẹ́ bá sọ́pọ̀ bá lójú ayé ọ̀dẹ́ ọmọ àdá kò ní bára wà tí jù bìbí dì kàpẹsí bí náà tẹ̀wà wà ń pò tí a ní búra àti wáwá ọgẹ́kọ̀ọ́ kọ́dà ó sọ kí alùkùnrin ní ìwà ìlúmọ̀ ti gbọ́ sáwọ̀ ó sì mọ́ kí ó lọ́mọ̀wé lọ́mọ̀ ogun ẹ̀ in ńgbà wá fẹ́ lọ́kọ̀ ó wá ní àfikọ́ wá fẹ́ Bilal Bilal wájú àbá alágbẹ̀dẹ lóko ti bí tí wọ́n ti bí àwọn èèyàn símbìun kọmọ nkankan láyé rẹ̀ jù pé bóò ní ẹsẹ̀ ẹsẹ̀ àdá ajárímẹ́dì ìjẹ́júmẹ́dẹ́sọ̀ pẹ̀tẹ́hùn àtakọ́rọ́ tí a fi máa roko ní àgbàdo ń tó yé ti ẹ̀mú pèsè ayé àgbà kọ ma gẹ́gẹ́ jù bá lọ ó sì tún ma ń pa tako tí ọmọ agélé yìí wọn tí ọmọ fi gbogbo gídẹ tó yé nù Ànábì sallallahu alaihi ó pàkíyèsí wa sáàyè ẹlòmí ìsẹ̀rẹ̀ náà wà àwọn ààyè tí bá ti ráyè jókòó ẹmẹ́jì àdàlá ibi tí náà ti lè ẹmẹ́jì àwà níbẹ̀ lágidi bọ́ràkí aláàdé bá a ṣe lọ pàdé náà lásìnà rẹ̀ ohun tààjọ orí nàíra wà ìjọ tààjọ tún pé bó ní owó ọkọ̀ só kú díẹ̀ ṣe gíní gẹ́gẹ́ ọkọ̀ asásù ẹ̀lóbìn ìṣàlọ́ pẹ̀lẹ́ ní ọ̀nà pé ó sáfẹ́ ẹ̀lóbìn gbọ́ wa pẹ́ wá pẹ́ kánà rẹ̀ pé ṣe mọ̀kó máa ń tí máa ń gbìyàn láyé aláì jẹ̀lílà ló gúnmi jẹ̀lílà ọmọ tani ọmọ làbítà ló tèmi ìtajọ́ pàdé bí ọ̀rọ̀lálà ìgbọ̀tọ́rọ̀ fáwọn kankan náà ni wọ́n kọ fún ìsáàpọ̀ tó tí ń sẹ́ lórí rẹ̀ pé owó pé owó ò bá ní sọ̀rọ̀ gan ní lásán 2 million naira pé máa pé yọ́ pàpọ̀ bá 2 million naira ní owó ò bá ní sọ̀rọ̀ rẹ̀ but alhamdulillah yẹn mo sá ti rí bí 55,000 sàjọ́nà mo sì ń mo sì sọ pé yọ́ pàpọ̀ bá 2 million ní owó ò bá ní sọ̀rọ̀ jẹ̀lílà ti ẹ̀ lọ pé pé wọ́n gbà ẹgbọ́ fẹ́ fi ọ̀rọ̀ fẹ́ bọ́ sọ̀rọ̀ kó tó lè ti gbọ́mọ eléyìn èrò ní ọ̀sán ṣùgbọ́n in tí ó ti ẹ̀ka jújù ní ìsìn yìí ò ti ẹ̀mí náà mọ́ bí ṣe kọ̀ nígbàgbà tí máa nìlú wípé èmi máa kó wá lé wọn yẹ ọ̀rẹ́ lé mo fi hùn sí ẹ̀mí náà bọ̀ tí tí jẹ́ wọ́n mọ̀ lé òbí sáà lọ́sẹ̀ kan lọ kó ti wa ń lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ànàbí ní ẹni tí ó ṣe déédé nínú obẹ̀ ní kẹ́yìn náà fẹ́ bákanáà tàfáyàrò ìnùtọ́fikùn nítorí kíni torí wípé omi tó fẹ́ bóòdè lára rẹ̀ tó ọ̀bá ti pín omi lé ọ̀pọ̀ rẹ̀ náà lè náà kọ́lọ̀mù jáde kó mú sí kó lè nígbàtí ìyàbá wá léyìn ti ẹ̀lẹ́nu tọ́jọ́ wípé bọ́nà ń gbàgbò láti rí

bá náà lórí téèyàn ọba ti pọ́n ibi téèyàn fẹ́ kí omi èèyàn bọ́ sí kọ̀pọ́nlé ó lè pẹ́ kọ̀pọ́n rẹ̀ nílẹ̀ náà ìtààrù tàfẹ́yàrù tọ́fikùn amsa wà wùlẹ̀ lámọ́lẹ̀ mọ́ mi ìpara wípé ìtààrù nínú tọ́fikùn alìmọ̀wádìí àsọ́ọ́líà àwọn ààyè bí ó dà ó ní ẹ omi tó fẹ́ jáde lára ayé ibẹ̀ ni ẹjẹ́ ọgbọ́ sí hadithi fẹsẹ̀múlẹ̀ a ní ìyàsí ìtọ̀ ìfìmà ṣùgbẹ́ ìtẹ́ wọ́n gbẹ́ta ìkáyìtì bẹ́gilé pẹ́sẹ̀ sọ pé ìyákùn wà fọ̀dọ̀rá àdìmà ìmẹ́sà àràdàmù sọ àbájẹ́kọ̀ ọwá dáhùn wá ń pẹ́ ẹ sọ́ra ayé o níbi kọjẹ́ pé gbogbo ọba kí ìgbàlàyé ẹ̀fọ́ orí àtàní ọmọ òwe àdìmà lórí àtàní àti pé bẹ̀lẹ̀ ní larabawa ẹ̀fọ́ tó bá wù lórí àtàní ẹgbẹ́ bí òwú yẹn wọn ni àníṣà sálàmù èwo ní tó ń jẹ́ kòríátà àmì wà ní almaratu saliha fílìmà bí ti sú ọmọbìnrin tó dá tó rẹwà tó wú ni tó wá bóde nù lè bú àdífin dọ̀rẹ́ ṣùgbọ́n àti kẹ́kọ̀ọ́ níbi ètò sọ pé mẹ́wọ́n bí máa jàgbá wa ni mọ́kọ̀ dàrú kúrò níbi àdífin omi lèmọ̀ bínà ṣùgbọ́n dáhà bí sinadi sọ̀hìn tá ìsẹ̀ sọ́tọ́ láìpẹ́ ó mi kí bí ìbáṣe fẹ́ pẹ́ra rẹ̀ lè tó ó ní kó ṣe ṣẹ̀ṣà bí tí omi tí ó gbòódò lára rẹ̀ tí ó tẹ́kẹ́lé o tí ó bọ̀ sí ẹ̀sì wá o ọlọ́mọ sí àwa ní iginankò ní tí yóò bá máa pè iginankò ní pé èsì ọ̀kọ̀kú gbogbo ẹ̀dà tí pé kọmọ̀tọ́tùsì kọ́dàkọ̀mọ̀ الخطاب رضي الله تعالى عنه وارضاه الذي اختاره ربه سبحانه وتعالى ومنحه الحكمة والفقنة nígbà tí wọ́n wà lórí Hudhaifa ibn Yamani èèyàn dáadáa ọ̀dà àǹfààní àti máa bẹ́lọ́n ọlọ́ndọ̀ járe mọ́jà búrọ́ máa ṣe yíwa lórílẹ̀ mùsùlùmí wà lẹ́wọ̀n ní bá wa nítorí pé ayé ìgímọ̀ wa ẹwọ mùsùlùmí tí ó kèsè ogun wa kèsè pọ́tẹ̀ wa inú rí ọkàn dùn bá mi pẹ̀lọ́mọ̀ bàdá mi àti dáadáa bá fi se inú rí ó sì máa dùn bí kí ọtán bá ìsorí dáadáa kẹrẹ bọ́rọ̀ nílá fi máa sọ pé kákèé sára pẹ̀lú àwọn Yorùbá kọ̀ọ̀kan tí a máa wí pé ìgbà tí bá ń dùn ọmọ sí jẹ́ ọtán ọlọ́ ìgbà tí bá ń dùn lójú ọtán fẹ́ lèmi lèmi sọ tèmi ẹtí ọba tí ìmọ̀ Yorùbá wọn kọ́mọ̀ lè lẹ́yìn sọ sí ìgbà ọba wa burú sí ogun ẹ̀wà dàpadà sí ìlú ní kó tó adásílẹ̀ ìṣọ́lá sàánú ìgbàgbà lórí ọ̀tọ́ ìjẹ́ra padà sí ibú lórí ẹ̀sìn ìjẹ́rí o lórí ìyàwó mẹ́jẹ̀rí lórí ọmọ mẹ́jẹ̀rí lórí ìmáni mẹ́jẹ̀rí lórí ọ̀rọ̀ ilé ayé náà lórí àdìkì àmọ́ta lọ́gán gbogbo aláwọ̀ mẹ́jẹ̀ra padà sí kódà níbi ìmọ̀ bẹ́lọ̀n bí tí mo lọ́m̀bẹ̀nù níjọ́ tó di 40 days gẹ̀rẹ́gẹ́ pẹ̀lú pínú rẹ̀ òdùn nígbàtí a pa Osman ìlọ́jáde láyé ìbẹ̀lọ́gbà èèmọ̀ bọ́ torí Osman sọ̀rọ̀ kan tí è pé èmi àtẹ́yìn náà pín bẹ́lú ó ní ẹ̀kọ́kọ́ wá ẹ̀kádà wàláì lẹ́tọ̀ fún ìgbàsílámù in dáwọ́nà tí èyàn fi lẹ́tọ̀ kí wọ́n parí kọ́nà kí n se kọ́rọ̀kọ́rọ̀ òkúrí gbogbo láti kò sẹ́rẹ̀ lọ́wọ́ mi ẹsì mọ́ wá wo méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ fẹ́ nínú ọmọ tó yẹ pé ara mi sọ́sà lórí jáde ẹsì máa wo níjọ́ tí wà láàdé lógo tàbú ọlọ́lọ́mọ tí mo gbé lẹ́fọ̀ náà sọ àtàrà ìjọ náà ọlọ́run ti stamp ọ̀rọ̀ ẹ̀kọ́ ọdọ́mọ àjẹ náà wà wò láti jọ mo ti gbà sílámù tí mo ti gbà sílámù báyìí tí mo bu ànàbí lọ báyìí ọwọ́ ọ̀dùn tó mi kó fi gbànàbí lọ kí ìfimú nǹkan ọmọkùnrin náà ọwọ́ tó ti gbànàbí lọ lọ àfẹ́wọ̀n yẹn bẹ́ẹ̀ nínú àwọn àlẹ́bì ìbí wípé ọwọ́ tí mo ti ibó ṣe ọlọ́run lọ pẹ̀lú bí títọ̀ tí jáde jọ pẹ̀tí jáde èmi ṣùgbọ́n tẹ́ wá pọ̀ tẹ́ nípa ìlànà ọ̀rọ̀ ọjà láì lẹ́tọ̀ bẹ́ láàrín tẹ́jì tẹ́mí àkẹlẹ̀mọ́tìkùn abàdà ẹ̀yìn mùsùlùmí ẹ̀sùn sọ kàmátáyé ìdò ẹ ma kú jọra ní ẹ̀rẹ́ fọ́kà jọra máa Ìsìnkọ́ lọ sọ lẹ́annáwó mọ̀dúlóhùn torí pé ẹni tí wọ́n bò sí ni jẹ́mọ́ ẹ̀ tí a máa rí àwọn alẹ́ni tí wọ́n bò sí ni o ẹ yàrá lábò sí o kọ́ra bí ẹ̀jẹ̀ máa mọ̀ mọ́ká tọ́lọ sí sí kébè ọlọ́run wọ́n لا تعمنن وإن أمسيت في حرمي إن المنايا بجنبي كل إنسان إن المنايا بجنبي كل إنسان إن المنايا بجنبي كل إنسان وكل صاحب